yeah ọ̀nà kan tí a fi lè gbé nàìjíríà lárugẹ lórílẹ̀‐èdè yìí like tí a fi lè gbé orílẹ̀‐èdè yìí lárugẹ òun ni tí gbogbo wa bá wà òkè ní orílẹ̀‐èdè nàìjíríà and then báwo la ṣe fẹ́ wà òkè when you look into into this world no one is no nothing is easy like kò sí nǹkan tó easy and then àwọn tó wà ní financial aspect ọ̀ ready láti ṣàlàyé fún wa bá ṣe lè rówó so àwọn tó wà ní financial aspect yẹn tó bá ti lè organize seminar eh, to enligh ten people or enligh ten youth to empower youth bí a ṣe lè rí owó lórílẹ̀‐èdè nàìjíríà trust me everything will be okay. wípé tí everything bá wà okay tí a rí jẹ tí everybody rí jẹ tí ọmọdé ò sick tágbà ò sick dáhùn lọrí dáhùn dáhùn tí everything wà okay with us làbáyé lè gbé nàìjíríà lárugẹ ni because the way at, things are going now people are complaining kò sówó kò sí kankan so as bílù ṣe rí kò tell everybody lọ́rùn báyìí because Eh, especially me, mo fẹ́ lè máa sunkún lọ because to see money and drive ọ̀kadà kí n tó manage ara mi kí n tó hustle lọ́tún ló sì bẹ́ẹ̀. Eh, bí irú àwọn àtàbá ń ìwà ọmọ gidi ìwà ìwà láti máa tún nàìjíríà ṣe so àwọn ìwà yẹn ló lè mú kí a gbé nàìjíríà lárugẹ. àkọ́kọ́ náà bí christian lẹ bá ń ṣe bí muslim lẹ bá ń ṣe ẹ gbọ́dọ̀ máa ṣe ẹ̀sìn yín so ẹ gbọ́dọ̀ máa advice àwọn ọmọ. orílẹ̀-èdè wa ó dára gan ó kún fún wàrà tó yin àti ìfọkànbalẹ̀ ṣùgbọ́n àwọn ìjọba ta ní ìfẹ́ ara wọn nìkan ní wọn ò nífẹ̀ẹ́ ọmọlàkejì tó bá lè wọ ọláàánú oṣù yìí kán fi fi ìfẹ́ ará ìlú sí ọkàn inú ọlọ́run gan á dùn sí gbogbo nǹkan tá à ń fẹ́ níwájú ọlọ́run ọlọ́run á ṣe fún wa. ọ̀nà tá a lè gbà pọ̀ one ẹ kọ́kọ́ fún wa lómi ẹ mọ̀ pé mẹ́ta ni ẹ̀gàn kó bá wa ṣá ọ̀dọ̀ ẹ fún wa lómi ẹ̀dọ̀ wo bá dùgbò wa ṣe rí ẹ̀ táyà àdúgbò ẹ̀ ṣe ọkọ̀ ẹ sọ pé kọ̀nà dà ọjọ́ gbowó ìbàjẹ́ ni kánsẹ́lẹ̀ wa ní gbogbo aṣọ fún rẹ̀ gbogbo ẹ̀ kọ́ fún wa lọ́nà kọ́ fún wa lómi kọ́ fún wa ṣe àwọn oníṣẹ́ bọ̀ à ń gbowó déédéé à níṣẹ́ bọ̀ à ń rówó bọ̀ owó yẹn ò pè wá tá a bá gbà náà ẹ̀ náà lẹ́ẹ̀ máa lé wa kiri ẹ̀ máa wo fún ẹ̀ náà sì dáwọ́ pé kò sí náà láti jẹta ni kò ti sí náà o wọ́n ta wọ́n ta fún ẹni bí wọ́n one fifty five mo lọ ra five litre within thirty minutes five litre ti tán kí ló kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n àwa la lè po àbáwá kọ́ la lè po ni. ẹ̀kọ́ fún wa lómi àdúgbò èkó sómi kò sí náà. ọ̀nà tá a lè fi gbé nàìjíríà lárugà ni pé ká nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹni gẹ́gẹ́ bí ara ẹni ká mọ̀ jẹ́ ìmọ̀tara ẹni nìkan ṣo láti lè gbé orílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà lárugà ká rí i pé eléyìí mo lè ràn ó yẹ kí n ràn lọ́wọ́ torí ọ̀pọ̀ ló wà tó jẹ́ pé ńkọ́ ìwà selfish nìkan ló ló wà ní lára wọn ẹni tó yó ni yó kò fẹ́ kí ẹlòmíì ò yó ẹni tí bẹ́ẹ̀ ń tọ́lọ́run fi ìfẹ́ lọ́lọ́run fi dá wa pé tá a bá wà ní ìfẹ̀mọ̀ níṣẹ́ kan tá a bá ń fẹ́ nǹkan àárí gbogbo nǹkan tá a bá ń fẹ́ ohun tá a fi lè rí gbé orílẹ̀-èdè Nàìjíríà lárugà nìyẹn pọ̀jù tí tá a bá tá yọwọ́ pé ńkọ́ bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí nípa ọmọ ẹnì kọ̀ọ̀kan kò lè ṣeé ṣe bọ̀tá a bá nífẹ̀ẹ́ ọmọ làkejì pé ńkọ́ kó tó jáyàn lẹ́ẹ̀kan náà kí wọn náà ò jára ẹ kó mọ̀ bó ṣe rí ọ̀nà tá a fi lè gbé Nàìjíríà lárugà ni Olúwa wà pẹ̀lú wa.